ní àárọ̀ yìí nídàájí tòní wípé ẹkú àjíjẹ àkú hmm. òǹgbẹ àkúṣẹ ládàá ọlọ́run ọjà bá mi tó lérè gbogbo ẹ̀yin níjọ níjọ níjọ níjọ ẹ̀yin alásàlátù gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin jẹmọ gẹ́gẹ́ tẹ́ ń gbàdúrà káàkiri ilé ara yín tẹ́ ń gbé tẹfsiri káàkiri ilé ara yín àkú <laughs> ọdún alhamdulilayi sẹrọsù ramadan tí máa tiẹ̀ dùn mọ́ mi nínú ẹ ní wípé lásìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnu kálukọ máa dùn síra wọn á máa lọlé ẹbí lọlé ara lọlé kí ńlá gbẹjẹ kótó ọ̀rẹ́ lágbájá gba tẹ̀síìrì o mo fẹ́ lọ lè èmi náà fẹ́ lọ lè darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ hmm, gbogbo kíní wọ̀nyí náà iṣẹ́ ládàá ni eléyìí náà ni a fi ń kíra wa pé a kú oríire tí Ramadan náà Ọlọ́run mọ́sà jẹ́ kí ẹ̀mí ọ̀rẹ́ yóò sùn láyọ̀ àtàláfíà ètò tí a kalẹ̀ sórí ẹ̀ náà ni Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n látẹnu èmi ọmọ yín Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni <laughs> ẹ sì mọ̀ pé bá a ti máa ṣètò yín náà ni ká máa gbọ́ àwọn àfa ńláńlá wa láti wàá dá wa lẹ́kọ̀ọ́ hmm, àti àṣàdéhùn lánàá pé pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá o àwọn afáwà tí a gbà lálejò lánàá pé a tún gbé wọn wá mm, a tún gbé wọn wá eh, a tún wá pé bàbá ẹ dákun ẹ má bínú o wípé lánàá ọ̀rọ̀ tá à ń sọ ó ká mi lára púpọ̀ ṣùgbọ́n lónìí mo fẹ́ kẹ́ bá wa yanjú ẹ̀ eh, kẹ́tún wá bá wa yanjú ẹ̀ ní tuntun tuntun <laughs> bàbá wa Dr. Lukman Sadiq Tefutu wọ́n ti ti wà ń kalẹ̀ ń bì pẹ̀lú mi bàbá ẹ̀ máa ń sálàmù sáwọn ará ilé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh wàhálẹ́kùn salam wa rahmatulahi wa barakatuhu ah bàbá fadila sheikh ah, dr lukman tefutu náà ni ẹ ti gbọ́ yìí eh, kó tó di pé bàbá wa karabọ̀ ọ̀rọ̀ táwọn wa sọ lọ eh, mo kí gbogbo àwọn tí wọ́n ń sonígbọ̀wọ́ ètò wa tí wọ́n dúró tì wá tètò tọdún yìí náà fi bọ́ sórí afẹ́fẹ́ bàbá wa alhaji wa eh, professor ahmed bin salahuddin aláṣẹ àtòdàrí iléeṣẹ́ standard insurance consultant limited mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tí wọ́n kàlẹ́ sí nàmbà three victoria arúbíẹ̀kẹ́ street ní lẹ́kí ní phase one ní èkó lọ́hùn kọlọmọsà àbáwá dúró tì yín iléeṣẹ́ yín náà ọlọ́run níjọ bàjẹ́ kò ní dàrú mo kí wa alhaja wa kódàtúláì kọ́lé tó wó látọ̀dọ̀ amẹ́ríkà mo kí wa alhaja wa khadija suola látọ̀dọ̀ amẹ́ríkà bákan náà bọ́dẹ̀ kí màmá wa alhaja wa mansura tó lọ́wọ́ àtúnyìn látàbẹ́kúta ọlọ́mọsà àbáwá dúpẹ́ fún yín o alhaja alhaja oyasipẹ ní sogoro wọn ni a máa ṣàdúrà fún ìyá wọn alhaja wa ọ̀yásípẹ̀ alhaja wa ọ̀yásípẹ̀ àti màmá ìyàwó àwọn alhaja wa fatima ọlásàndé ọlọmọsàbà wa kẹ́ wọn bá gẹ̀ wọn lọ́n bá foríjì wọn lánàbí lọ́dọ̀ ọlọ́run ájú abdulhakeem olúgboyè ọláréwájú olúgboyè tí wọ́n ń talé tí wọ́n ń talẹ̀ àdúpẹ́ lọ́wọ́ tí yín náà àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò tọdún yìí ọlọ́mọsàbà àdúpẹ́ fún yín ọlànà muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah yàrá dámọ́dúnṣà àárín tí ọwọ́ yín ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe dáadáa fún wa ọ̀làlá haúlọ̀ wọ̀là kó wàtà ojú òní tiwa lágbára ọlọ́run ṣá allah ṣùgbọ́n àlọ́ sáré wo eré oníṣe tá a máa ń ṣe ní ẹ̀kọ́ ramadan ẹja sáré lọ wo kílẹ̀ kọ́ta tó fẹ́ kọ́ láàárọ̀ yìí ná tó bá padà dé àfa wa sì wà ń kalẹ̀ láti wá da wa lẹ́kọ̀ọ́ tààrọ̀ yìí ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ̀kọ́ ramadan ọ̀yà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ramadan kẹ́yìn gbọ̀dọ̀ hmm. ẹ ti gbádùn eré oníṣe tá a fi hàn yín lénìí ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tá a máa kọ́ ní jojoojúmọ́ ẹ̀kọ́ oríṣiríṣi náà la máa kọ́ ní tó lè bàwẹ̀ wa jẹ́ àwọn tá a gbọ́dọ̀ ṣe nú àwẹ̀ àtàwọn tá a bá ti ṣe àwẹ̀ àwẹ̀ wa ti mẹ́hẹ̀ẹ́nu kọ́lọ́ musa gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ ni ẹja mú ńbẹ̀ o ẹ̀kọ́ ni. ẹ àwọn afáwa Dr. alukuman eh, Tafutu wọn ti wà ń kalẹ̀ láti yànnà náà rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ ká yanjú láàárọ̀ yìí náà ni leadership in Islam leadership in Islam báwo Islam ṣe kọ́ wa bá ṣe máa darí àwọn èèyàn tọ́lọ́ máa kú sábẹ́ wa torí a fẹ́ ẹ rí i pé alukwani ní ìdáwọ́kọ̀ àtẹ̀wá akọ̀yà. lẹ́sẹ̀ lọ́kẹ́ àti akọ̀ àdìbà bí ẹ̀lẹ́sìn bá ti ṣẹlẹ̀ ẹ̀lẹ́sìn tó ń yọ yẹ tọ́lọ̀ wọn wájú yẹ káàfin dọ̀tun rọ̀fìà àwọn kan máa wọlé àwọn kan sì máa jáde <laughs> bàbá àwọn tọ́lọ̀ wọn wá ní ọwọlé kí wọ́n má lè ra wọn bíi champion ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ọlọ́run kí lọ́lọ́run gbélé wọn lọ́wọ́ kí lójúṣe wọn tá ń retí kí wọ́n má rò pé à ẹ mo ti wọlé congratulation o káwá gbé lórí ká máa kọrin kètì tó yọ o olùjọ́ tó bá darí o táyé bá kọrin pàdé rẹ̀ bàbá bisimilah. bisimilahi rahman rahim alhamdulilahi wa sallallahu alayhi wa sayyidina muhammadin wa ala alihi wa sahabi wa sallama amin. mo kí o bu wa ní kíkí ọlá kíkí ọlá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run kí o wọlé inú oṣù ramadan táwa yìí kí o fún gbogbo wa ní àlùbáríkà ramadan jálẹ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí bàbá olótù ní ká sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni báwo ni ìdarí nínú Islam bó ni Islam ṣe júwe kí adarí bó ló ṣe gbé àṣẹ kalẹ̀ láti pé tá a bá padà sínú alukuran ọlọ́run ọba sọ alukuran báyìí àwọn tóbi lẹ́yìn máa ṣe ìtàn rẹ̀ ọlọ́ni àti àwọn lọ́ha wà á tẹ̀hó rasúlà wọlé amri minkum ọlọ́ni ó dọwọ́ ẹ̀yin mùsùlùmí láti tẹ̀lé kí lọ́lọ́run wí gbogbo ń tọ́lọ̀ ń bá wí kò sí à ń yẹ̀ ẹ́ wò wípé eléyìí lèmi ò tẹ̀lé yìí ní tẹ̀lé wà á ti ń rọ̀ṣúra ọlọ́run ló ní àtẹ̀lé àná Muhammad nítorí pé kí ni o ànábì tẹ rí ni kò ní parọ́ mà mara ọlọ́run ti sọ̀gbẹ́ la ayẹ́ntẹ́ kó ànil hawa ìní wà illa wahyun yun so ànábì kò ń ṣe ẹni tí ó máa sọ̀rọ̀ fẹ́nu kì í sọ ọlọ́run ẹ tẹ̀lé nítorí pé ànábì ò lófin tuntun hmm. mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ so àwọn àfa lọ sí wíwọ́n máa kọ́mọ nínú táàmù lọ́dọ̀ àwọn àfọ́ni òṣòlùfíkè wọ́n máa pe àṣàrẹ̀ àṣàrẹ̀ wọ́n máa ń lo ànẹ́bì ní aṣòfin pọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn àfa mi yẹ̀wò pé ẹ má jà pa ànẹ́bì ní ṣàrẹ̀hùn hmm. ṣàrẹ̀hùn lànà Muhammad sallallahu alayhi wa sallam ànẹ́bì yẹn ṣòfin ànẹ́bì yóò lófin nǹkan tó ṣe hmm, hmm, bí kì bá ṣe ń ṣàlàyé òfin ọlọ́run fún wa ni ọlọ́run láwọ ọlọ́run ọba la fún un ní díkìrù nítorí báyìí náà lè ná mọ́nsálàhù àlẹ́ yìí so àwọn ọlọ́run bala fan nẹ́bù ní díkìrù yẹn ni wípé ìmọ̀ àtọgbọ́n àtòyí tọ́lọ́run fan náà Muhammad àwa ni máa fi ṣàlàyé òfin ọlọ́run fún ọlọ́run ní ṣááríhàn hmm. ọba tí í ṣòfin hmm. ọlọ́run wa ní ìdáná Muhammad máa ṣàlàyé òfin wa fún wọn hmm. ìwọ la fi rán yóò yé wọ̀ jù wọn lọ ọgbọ́ yé jù wọn lọ àjù sí ọlẹ́mìí ọ̀dọ̀ ọ̀dọ́ ló sí direct wàá ṣàlàyé èyí tí tó bá rújú fún wọn ṣàṣìṣe agbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tàbá ti rí pé dájú sáká ọ̀dọ̀ ànẹ́bì lọ̀rọ̀ yìí ti wá kìí ṣe wípé wọ́n là ànẹ́bì wí ó dàrú wípé ànẹ́bì ló wí agbọ́dọ̀ kò sí àyẹ̀wò nú ẹ̀ sọ Ọlọ́run wá ní wọ́n lè amúre mi kan àwọn aláṣẹ yín dọ́wọ́ yín sọ àyà yìí òun ni basis nínú Islam wípé mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé aláṣẹ agbọ́dọ̀ àwọn kan Ọlọ́run yàn fún wa gẹ́gẹ́ bí olórí àwọn tọ́lọ̀ ń bá yàn fún wọn lẹ́gbẹ́lẹ́ bí olórí àfi ká rí wọn gẹ́gẹ́ bí olórí ká pọ́n wọn lé ká bọ̀wọ̀ fún wọn ní dèédé ọ̀wọ̀ àtàpọ́nlé tí Islam gbé kalẹ̀ fún olórí ẹni tá a bá wá pè ní olórí ọ̀rọ̀ yẹn ò tún dúró síbẹ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì jẹ́ oyé wa pàtàkì leadership nínú Islam níbi tó lágbára dé anábì ní ìdá sáfàrà ìsìnẹ́ni pẹ̀lú ìwọ́lẹ̀ àdóhùnmá èèyàn méjì àfẹ́ travel àfẹ́ jáde ànábìnrin tẹ́yìn méjì bá ń travel ẹ gbọ́dọ̀ fẹ́ nìkan so lórí inú yín. wọn kẹ́nìkan ẹnìkan gbọ́dọ̀ jó lórí. ẹnìkan gbọ́dọ̀ jó lórí inú yín because ẹ bá pàdé for example this and travel àwọn adébòde àpàdé àwọn immigration àwọn ibi gbogbo lẹ́ ń lọ ṣé àjọmọ asọ̀rọ̀ pọ̀ ni ẹ àjọ ń lọ ìjẹ̀bú àjọ ń rìn ara ẹ fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu hmm. kó lè bá a létò kó lè bá a yanjú tábà wá béèrè ọ̀rọ̀ ẹnìkejì yóò ṣàlàyé àmọ́ ẹnìkan ni ó jágbẹnu gbogbo wọn so bí islam ṣe gbé ìkàlẹ̀ ní agbọ́dọ̀ tí ò bá sí olórí láyé sílẹ̀ ò ní aṣọ fáwọ̀dọ̀ lásàrà tẹ̀lẹ́hùn wà lásàrà tàyídà jò hálù ọ̀mùsáàdù àfọ̀jọ̀gbọ́n ló bẹ̀ yí pé àwùjọ ò lè wà àwọn èèyàn ò lè wà kí wọ́n wá látúnṣe ṣe gbogbo ìtàkùrọ̀ gan tí bá ń ṣẹlẹ̀ láwùjọ wọn ni wọ́n lè rí ṣàtúnṣe o lásàrà tàláhùn tí ò bá ti sí àwọn sáàdà àwọn aṣáájú ń àwọn olórí àmọ́ wà lásàrà tàyídà jò hálù ọ̀mùsáàdù ìlú náà ò tún le tó tó bá jásí pé àwọn dẹ̀ndẹ̀lẹ̀ àwọn aboríkùra ni wọ́n ń darí ìlú yẹn ìlú yẹn ò lè tò tó ti ń jásí pé nínú Islam Islam fẹ́ kó jásí pé ká ní aṣáájú ká láláṣẹ tá a máa gbọ́rọ̀ sí lẹ́nu tí ó máa wí táwọn máa tẹ̀lé kó lórí ọmọ rẹ̀ lólórí kẹlẹ́mọ ọmọ rẹ̀ ní ẹlẹ́mọ ẹni tá a bá wá pè ní aláṣẹ tá a bá pè ní olórí àwọn nǹkan wo la gbọ́dọ̀ lọ rí lára rẹ̀ nínú tá a gbọ́dọ̀ lọ rí lára rẹ̀ òun náà ni alẹ́ elmu awọlẹ̀ àìmọ̀ ni bàbá àfi ká lọ ní mímọ̀ á rí pé n ti ń da ọ̀pọ̀lọpọ̀ àwùjọ rú àwọn tá à ń pè lólórí ìmọ̀ àwọn ò tó ìmọ̀ àwọn ò tó so ọ̀tọ̀ ni kí wọ́n sọ wípé lágbájá yìí onímọ̀ ló wà knowledgeable ọ̀tọ̀ ni ká sọ pé lágbájá yìí scholar ni kò jọra wọn kò jọra wọn kò jọra wọn ẹni wọn bá ní mímọ̀ pa ó lójú ọ̀nà rẹ̀ tó wà onímọ̀ onímọ̀ nù. ṣé wàá rí skọ́là ojú kódà ojú pòfẹ́sọ̀ lọ skọ́là ojú pòfẹ́sọ̀ lọ because a rí i pé wọ́n yọ skọ́là látara school so ẹni tó yìí ní ability to still schooling to still learning òun ni wọ́n ń pè ní skọ́là kéèyàn jẹ́ olórí kò túmọ̀ sí wípé kò lè rẹ́ kọ̀kọ́ lára ẹlòmíì hmm. Hmm. gbogbo ẹni tó bá jẹ́ olórí ó gbọ́dọ̀ du kóun jẹ́ scholar wípé wọn kílẹ̀ lómi ìfẹ́ wí ẹja gbọ́ tiẹ̀ náà ẹja àfikún mọ́ sọ pé èmi olórí ẹ̀yìn tí bábílà ṣe kò sí rárá rárá tẹ́tí gbọ́rọ̀ àwọn èèyàn ó mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ó ṣàǹfààní ń bẹ̀ ìwọ náà máa skúlù sí ní gbogbo ìgbà máa kẹ́kọ̀ọ́ sí kì í ṣe pé ìjọ lórí rẹ̀ ń wá sọ pé gbogbo nǹkan ló ti mà tán gbogbo nǹkan ló yí ọ tán ah. rárá o kò sínú sífà tá a fi gbọdọ̀ yan olórí ẹni tó bá sọ pé tèmi tèmi hmm, ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so. ọgbọdọ ma ọgbọdọ ma pé nínú àwọn ọmọ ẹ̀yìn kódà ààrẹ ààrẹ lomi tọ́lọ́wọ́ fún lọ́la tó ju tiẹ̀ lọ. a ah, ṣe bí èèyàn tán anabi suleiman ayé sọlátù sálàm anabi ọlọ́run anabi suleiman. lórí ilẹ̀ ayé lórí ilẹ̀ ayé yìí kò sẹ́ni tó lọ́lá tó àwọn anabi ọlọ́run nínú èèyàn. Mm àwọn ni so àwọn ọ̀rọ̀ àsọnù kan tiẹ̀ máa ń bẹ lọ́dọ̀ àwọn àfúrò ní sufi wọ́n lè ní wòlíì kan bẹ ó ṣe déédéé pẹ̀lú àwọn ànábì ọlọ́run àrànà ah, hmm. ọ̀rọ̀ àsọdùn ni hmm. kó lè dùn ni kò sí wòlíì kan láyé yìí tó ṣe déédéé àwọn sàábé bèèlè ká tó wá sọ pé àwọn ànábì ọlọ́run láwọn sàábé òdodo tí wọ́n ṣe mọ̀nàfíkì tán dúró déédéé hmm. kò sí wòlíì kan tó bá wọn nínú wìláyà ká tó wá sọ pé àwọn ànábì ọlọ́run so bí anabi suleiman àjẹwà tó nínú ọlá òun nínú ipò òun nínú dárájà tó lòun gbé sí òun àtúnrọ ọmọlẹ́yìn rẹ̀ tó tún gbé lọ́wọ́ rẹ̀ pé dání ò bá mi gbàgà suleiman àdébí. àyòkù ìyá àti níbi àṣìlẹ̀ àti níbi àṣìlẹ̀ àti níbi àṣìlẹ̀ àti níbi àṣìlẹ̀ àti níbi àṣìlẹ̀ àti níbi àṣìlẹ̀ èyí ṣe báyìí. ana àti kàbí. ìmọ̀ nìyẹn o ìmọ̀ tọ́lọ̀ ń fi sọ́dọ̀ ìfúrìtì hmm. anabi suleiman ni ìmọ̀ tọ́lọ̀ ń fi sọ́dọ̀ hakim anabi hmm. suleiman ni ìjẹ́ olórí ò sọ fún wa kí gbogbo nǹkan ló mọ̀ tán. aláàtí kánà ìdá ilimu nílẹ̀ kìtàbí. ilimu nílẹ̀ kìtàbí ọ̀jọ̀gbọ́n nù ó ní mímọ̀ kì í ṣe pé ó mọ tíra lásán hmm. ilimu mímẹ́lẹ̀ kíta bí. ó mọ bá àti lò ó nù. Hmm, hmm, ó mà sí rí rẹ̀. ó mọ bá àti lò ó nù. èyí já sí pé ẹni tó bá mọ bá àti lo àṣírí ojú ọjọ́ hmm. tó lórí bá fẹ́ wá ìdí nípa ọ̀rọ̀ ojú ọjọ́ kó lọ ké sí yun ẹ rí i pé nígbà tá a fẹ́ wọ ramadan ramadan àwọn àròyé kan sẹ̀ lórí social media nígbà wọn ẹ baba mudul markaz afizahullah nígbà wọn ànáwọ̀sì àwẹ̀ ramadan wọn abẹ́rẹ́ sí ní kódà ẹ rí i àtẹni àtajà àtẹran náà ṣàfẹ́ sọ̀rọ̀ sí i bẹ́ẹ̀ sì ni kò sí tó fà tó jásí pé àmójútó mímọ̀ ni hmm. nígbà tá níbi ní súnmú lérò hmm. yàtì ọlọ́ọ̀jẹ́ rí ṣé ojú nìkan náà fi ní àárí kùránì ni wà mẹ́ń ṣèyídà mi ń kó mọ̀ ṣáhàrà ṣèyídà ò túmọ̀ sí pé ká fojú nìkan rí gbogbo ń tá bá fi gbà ní gbogbo sábọ́jù ní gbà gbogbo ń tá bá fi dé rí oṣù òun ni ká fi gbà ẹ àtọ̀ àwọn ẹni tó wà nídìí astronomy lọ táwọn hmm. jókòó ti falak ìmọ̀ wo ló ń lọ nípa ojú ọjọ́ sánmọ̀ tán bá ti mọ̀ ẹja gbà fún wọn ní tán bá rí rìsọ́ọ̀tì yẹn tá a dẹ̀ rí pé authentic ni ẹja ànáàsì àwẹ̀ ká máa dóde níbi tí nàìjíríà dédò yìí ọ̀pọ̀lọpọ̀ wẹ́dà tó ti bàjẹ́ yìí ká máa dóde pé ojú ràmù á fi wá oṣù ramadana á fẹ́ wé sáìmù ara wa dẹ̀ so olórí gbọ́dọ̀ mọ̀ pé àwọn eléyìí o in táwọn eléyìí specialize lórí ni so olórí tó bá fẹ́ ṣàṣeyọrí kó lọ ní working team àwọn eléyìí wọ́n mọ iṣẹ́ yìí ṣe àwọn ni ẹgbẹ́ e fún wọ́n lè ṣàṣeyọrí ńbẹ̀ so àwọn eléyìí a fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ ẹlẹ̀ báwo ni wọ́n ti ṣojú ọ̀nà títì àwọn eléyìí ni wọ́n mọ̀ ń pa rẹ̀ dáadáa ó pe àwọn ẹ̀yìn àwọn ẹni kan mójútó kan fún wọn rìpọ́ọ̀tù ní kò dé ẹ́síkìtì. káwọn fẹ́ gbé wa tó. ẹ ọ̀rọ̀ pé ẹgbẹ́ mi ni ọ̀rọ̀ pé fámìlì mi ni ń rárá o. so olórí gbọ́dọ̀ jẹ́ni tí ọmọ kẹ́kọ̀ọ́ sí tó sì rédí àti kẹ́kọ̀ọ́ kó mọ wá mímọ̀ ní gbogbo ìgbà kó sì wá àwọn tí ó mọ̀ nípa nǹkan so nínú ìròyìn tá a gbọ́dọ̀ fi mọ̀ nípa olórí tó lórí tá a fi yan olórí òun náà ni kíni o òun náà ni àlè elimu sòun alikódèrà wa wà tá a fi yan olórí èèyàn lè ní mímọ̀ ń gbà míì kó má ní agbára àti ṣiṣẹ́ ability wípé bóyá síhà rẹ̀ ìpèníjà wà lábẹ́ àlàáfíà kò kò kò kún tó kò sí so gbogbo kínní a gbọ́dọ̀ sọ níbi olórí tó bá ti já sí pé ìpèníjà àlàáfíà tó ní yóò kó bá lù ú ànànà hmm. ah, ẹja wòye sáárín wọn àmọ́ tí o bá ti ní kó bá lù ú kò sí láì fi hmm. kò sí láì fi so a gbọ́dọ̀ ní kúdúrà nípa ìyẹn olórí so tó lórí bá wá mọ̀ wípé kinní yìí mo lè ṣe ó sì dá mi lójú pé mo lè ṣe tó o sì rí wípé wọ́n fẹ́ yan lòmíì tí ó bàjẹ́ kò sí ní tó já burúkú kékeré o ẹ fi mi jẹ́ Hmm. bí islam ò ṣe fẹ́ ká máa sọ pé mo fẹ́ jẹ olórí tó èèyàn lè sọ pé mo fẹ́ jẹ kùránì confam ẹ̀ fọ́dà níbi yusuf ìjà ní fi khazain ẹ̀ làárì òun gẹ́gẹ́ ló béèrè ẹ̀ ó béèrè ẹ̀ lọ́wọ́ àyè ìmísà ah. èmi ẹ̀ fi mí jẹ tá a bá ń sọ̀rọ̀ nípa minister of agriculture anabi yusuf ni báwo la ṣe ṣe nǹkan ọ̀gbìn minister tó jẹ nìyẹn. baba sẹ́ni kú ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn tẹ́lẹ̀ mẹ́nu dé ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ o kò ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa àìmójútó nǹkan ọ̀gbìn mọ́ ní fìyà jẹ wa kó tó lè pa àwọn àlọ́bẹ̀ gbogbo èyí tí ń wò wá nílé á lọ sókè lọ́hùn nísìn á hmm. lọ wo ohun tó wà ń bẹ̀ tá a bá wá padà dé àwọn àfọwọ́ ayéhànà náà rọ̀ nípa ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì báwo la ṣe fẹ́ bọ́ nínú ìyà àtòsí tí ń jẹ wá Nàìjíríà yìí kí ló yẹ káwọn olórí wa tọ́lọ̀ yíyàn sípò nísìn kí Ramadan Kareem hmm. mo rò pé ẹgbẹ́rún gbogbo àwọn àṣeyọ̀kà Dr. Lukman Tefutu tí wọ́n ń ṣe fún wa nípa ọ̀rọ̀ ìjólórí báwo ni Islam ṣe ní ká darí ìlú níbi hmm. tí wọ́n dé òun náà ni pé ń tọ́ káwọn olórí wọn máa mójútó fún wa tára ìlú ó fi ní fọkànbalẹ̀ wọ́n wá bọ̀rọ̀ débi ẹkọ́nọ́mì ànábì Yusuf njọ́ sí njọ́ kínní àná nínú àwọn tọ́lọ́mù fi sẹ̀sáàmù náà alukurani àbáfin ní ká máa wo alukurani lánàá nígbà tó ń bá sọ̀rọ̀ alukurani tẹ́ bá kàtà débi ànábì Yusuf ẹ̀ rí i pé ńgbà tó di pé ìyẹn ń bọ̀ òun ló pìdí òun ló rìn lẹ̀ fún wọn wọ́n dẹ̀ ti mọ tó lè ṣẹlẹ̀ pé tó ń jọ ibà bọ́ tàbá yìí àwọn yóò máa jẹ́ ìjẹkújẹ ẹ fi mí sẹ́ni tí ọmọ mójútó ń jẹ òun lọ́wọ́ bá ń kọ̀ǹtó jẹ fódìdí ọ̀hún ọdún tó ń kálukú wá ń jẹ àjẹyó àti àjẹsẹ́kù ń já sí pé àṣọ ń jẹ́ ṣe pàtàkì nínú ìlú ìlú tẹ́bi bá ti ń pa àwọn aráàlú wọ́n máa ṣe wọ́n wọn bàbá àti bọ́rọ̀ débi ẹkọ́nọ́mì bàbá kí lẹ fẹ́ káwọn lórí wo ṣe nípa ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe mójútó oúnjẹ tí ó fi san wá bọ̀. alhamdulilayi nípa ọ̀rọ̀ leadership tá à ń sọ̀rọ̀ yìí hmm so ìjọba tó bá fẹ́ láṣeyọrí tó sì fẹ́ gba oríyìn òun la fi mẹ́nu bá lánàá wípé ntọ́lọ̀ ń tọ́ka wá sínú alukur'an nínú ẹ̀ ni wípé báwo la ṣe fẹ́ da ẹkọ́nọ́mì wa lágbà nínú tó pàtàkì púpọ̀ ni because irú bí a ti bára wá nàìjíríà nísìnyí inflation ṣẹlẹ̀ níbi gbogbo nǹkan a sì bá jẹ́ kí nìkan nàìjíríà tí nǹkan bá ti lo òkèké wálẹ̀ mọ́ gbogbo ìjọba láyé amẹ́ríkà ni ibòmíì ni ó máa lo òkè yóò wálẹ̀ yóò lo òkè yóò wálẹ̀ àmọ́ tiwa bọ́ba ti lọ òkè kò ní wálé mọ́ gbogbo kínní tíjọba bá fẹ́ láṣeyọrí kan wòye sẹ́kọ́nọ́mì wa tán bá wòye sí nínú tán gbọdọ̀ lọ́ọ́ dà lágbà àkọ́kọ́ ńbẹ náà ni pé òun ni pé kán kó àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa kínní síbẹ̀ tó já sí pé ihun tí wọ́n lọ fàyè wọn rán nìyẹn ọ̀rọ̀ nípa báwo làá ṣe da ẹkọ́nọ́mì ìlú lágbà òun ni wọ́n fi ọjọ́ ayé wọn rán kán má fi èmi ọmọ mi ẹbí mi ìyàwó mi kán má fi ṣe tẹ́ ẹ̀ bá ti fi àwọn tó jẹ́ síkè mutakhasisun àwọn tí wọ́n dá ìmọ̀ṣàlẹ́ṣà lórí ipò kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá fi ṣe wọ́n sípò yóò máa mẹ́hẹ̀. ìlà géèrè ààrẹ ìfọ̀tẹ́sẹ̀lẹ̀ sàn. so nínú tí máa ba ètò jẹ́ òun ni pé àwọn tí ó mójútó ètò kó lè rọrùn kó yẹ pé lórí ní òrì gbogbo ẹ̀ tán. àwọn ẹni tó bá yàn síbẹ̀ kó jẹ́ pé àwọn ẹni tó lè ṣe é tí wọ́n sì lámàánà òníyàn síbẹ̀. so àwọn tá a bá fẹ́ kẹ́kọ́nọ́mì wá dàgbà àwọn ẹ rí i pé ètò ìjọba nàìjíríà ẹni tó bá jẹ́ vice president òun ní máa ṣàmójútó ẹkọ́nọ́mì ìlú so irú ẹni tá a bá mọ ẹyàn kì í ṣe inú àwọn àtúnṣe táwọn ìjọba gbọ́dọ̀ lọ mọ̀ nìyẹn ẹni tẹ́ ẹ bá mọ ẹyàn yìí ẹni yìí ò la fẹ́ fi ṣe running mate nípa vice president ẹjọ́ lẹ́kọ̀ọ́ dáadáa níbi ọ̀rọ̀ ẹkọ́nọ́mì so ẹ gbàgbé ń parí pé ọ̀rọ̀ party kìíní kan lágbájá mm, irọ́ ẹni ìwo ni ó ṣe torí pé iṣẹ́ tiẹ̀ ọ́fíìsì tiẹ̀ tó fẹ́ lọ dìmú nìyẹn tẹ́ ẹ̀ bá wá mọ ẹyin ẹrú àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ síbẹ̀ ìlú òmẹ̀hẹ̀ ìlú òdàrú tán bá wá débẹ̀ tán káwọn náà wá ṣiṣẹ́ nínú tán gbọdọ̀ ṣe òun ni pé ẹjẹ́ àwùjọba Murtala ní Nàìjíríà kí story ẹ̀rí kí n gbà tí Murtala débẹ̀ ó wòye sí pé kí ni tóun lè ṣe tí ó jẹ́ kí ìlú ìdá wọ́n wá kó oúnjẹ wọlé ìjọba wá ń subsidize ẹ̀ lápẹẹrẹ oúnjẹ tó bá yẹ kí ẹran tó yẹ sí pé fifteen naira ló kára ìjọba ò ní ẹgbẹ́ fún aráàlú ń thirty naira hmm. gọ́ọ̀mẹ̀ntì ó san twenty naira lórí ẹ̀ hmm. àwọn ajá sí pé ìtàn wa wà nílẹ̀ lọ́dọ̀ gbogbo ọmọ nàìjíríà nísìnyí nígbà ayé múrí à ń jẹran múrí à ń jata hmm. múrí à ń jẹpo múrí ìjọba ni ó fẹ́ ń subsidize àwọn kìnìyàn kó ń jẹ́ lè kárí so ẹni tó fẹ́ ṣiṣẹ́ tó ti lókun nú tó jẹ́ sí wípé iṣẹ́ tiẹ̀ ìdí iṣẹ́ tiẹ̀ yẹn okun wà nù ẹ̀ yóò ṣe bó ti tọ́ àti bó ti yẹ yóò wá kó dàgbàsókè bá ọrọ̀ ajé ìlú ẹni tó ń lọ sọ́fíìsì tó ti jẹun tó yó hmm, kò ní kọ̀ọ̀kọ́ kúkọ lọ́wọ́ kò ní lọ kọ kò sí lọ ṣègùsè kò ní jásí ah, bá bá délé kí ló dé lọ tí owó kọ́kọ́ bẹ́ẹ̀ tí ọba ti sí níta jẹ yín tó kú mẹ́rin pé kọ́mpìnì yìí àfi ah, àwọ̀ owó tipa tipa ń bẹ̀rù hmm. tó bá dẹ̀ ti bá yí kọ́mpìnì jẹ yóò kó bá ìjọba ọrọ̀ ajé ìlú tí ń jásí pé nínú ta gbọdọ̀ kọ́kọ́ lọ mójútó òun lọ ọ̀rọ̀ wa ká dára gbà ẹ rí i gbogbo ìlú wa bíbà yìí tá ń pè ní south west yìí náà fẹ́ sọ gbogbo àdá àgbẹ̀ tán kó kálukú mọ̀ lọ́ọ́rùkún abánlèrè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ àmà pé ara àwọn bankers níjọ́ náà tí wọ́n ti gbé wọn ń ṣàgbẹ̀ so ara àwọn lawyers níjọ́ náà tí wọ́n ti wọn ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹ jẹ́ kí ìjọba lọ́ọ́ dá ayé padà nàìjíríà padà sí ká mọ nǹkan ọ̀gbìn ká mú ọlọ́kùnkúndùn nínú àwọn àṣeyọrí kan tínú àwọn olórí wa tán kọjá tán ti ṣe lọ Goodluck Ebele Jonathan òun ni pé ó dá ojú kọ ọ̀rọ̀ àgbẹ̀ púpọ̀ àmọ́ kí ló bàjọba yẹn jẹ́ àwọn tí wọ́n kó sí bẹ́ẹ̀ àwọn ara wọn ni wọ́n ni wọ́n ń fún lówó owó tíjọba gbé kalẹ̀ yìí pé ẹ máa fi support àwọn àgbẹ̀ àwọn ara wọn àwọn kan ni wọ́n ń ara wọn so ti ń já sí pé àwọn tí wọ́n fẹ́ mójútó sẹ́ ní tí wọ́n ń bàjẹ́ nínú sẹ́ kò kéré so kíjọba lọ mójútó ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn yẹn ni yóò já sí pé kí ni oúnjẹ kó pọ̀ nínú òòlù tó bá pọ̀ débi pé tọ́lọ́run sọ pé fáàmù ṣòwò fi mọ̀ náà kíbìyà wọn kò ló ní rìsíkì so ọlọ́run ló pè wá lákìyèsí yẹn ọ̀nà tá a fi da ẹkọ́nọ́mì lágbà nìyẹn ọlọ́run nínú tí ó mú ẹkọ́nọ́mì ìlú dàgbà fámṣu fi mọ̀nà kíbìyà wọ́n kú lómi rísíkì ọlọ́run ní ẹgbìn nǹkan ẹ̀sọ̀gbìn ọlọ́run ló júwèé ẹ̀ fún wa ní pé ọ̀rọ̀ ẹkọ́nọ́mì o nínú ibi tẹ́ ẹ lè kọ́kọ́ fi boost ẹ̀ òun ni ọ̀rọ̀ nípa agriculture tí wọ́n fẹ́ boost ẹkọ́nọ́mì ìlú ẹ fa agriculture lọ́nà yẹn ẹ kọ́kọ́ fi yẹ̀ wò ẹlẹ́ẹ̀kejì ẹ wá wòye ẹ wòye sí àwọn nǹkan míì tó wà nulẹ̀ náà òun nìtúmọ̀ fákulú fámṣu fi mọ̀nà kíbìyà ẹ wo gbogbo etí etí ilẹ̀ so mm. nínú etí etí ilẹ̀ ń bẹ̀ ni pé kí ni ilẹ̀ ilẹ̀ lè produce fún wa tá a bá kí ilẹ̀ ilẹ̀ yìí sọ́ìlì yẹ̀pẹ̀ yìí sound yìí tá a bá kí irú nǹkan báyìí bọ̀ ìgbà wo ni ó yọ tí ó tètè jásí pé ah, harvest yẹ tí ó mú rire bá wa jáde ọlọ́ọ̀ni ẹ wòye sí i so ìjọba gbọdọ̀ lọ mójútó nǹkan ọ̀gbìn ẹlẹ́ẹ̀kejì kan wá ṣàmójútó nípa ọ̀rọ̀ mineral resources wa farm social manner kíbi aná nìyẹn ẹ wò yí sáwọn ètè tí ilẹ̀ gbogbo tó wà nù ilẹ̀ táwọn ọlọ́wọ́n bá fi síbẹ̀ gbogbo tá a ní ní minas ọ̀sìn nínú ìlú yìí ó lé ní fọ́tì ẹ wá wo bí ìyà ṣe ń jẹ wá tó Saudi Arabia àwọn àníjú epo lọ kò sí nǹkan tí wọ́n ní ń bẹ̀ ní nǹkan míì lọ́rọ̀ ajé so wẹ́dà àwọn gbóná jù so síbẹ̀síbẹ̀ gbogbo nǹkan ọ̀rọ̀rùn ni ó wà ń bẹ̀ kí ló fà á torí pé wọ́n mánéjì ẹ̀ dáadáa ẹ wá wà wá Nàìjíríà gbogbo nǹkan la ní alẹ́po alẹ́ èyí tí ò ṣe po anírọ́bà anígbà aláwò àmọ́ tòun ti bẹ́ẹ̀ à mánéèjì ẹ̀ dáadáa bó ti yẹ ká mánéèjì ẹ̀ ọlọ́run sì ti pè wá sàkíyèsí pé fámṣú fi mọ̀nà kíbi nínú tá a jẹ tí ó jẹ́ kí ẹkọ́nọ́mì ó dàgbà sókè ẹ̀yẹ́ wo gbọ́ ọ̀tá sọ̀rọ̀ alukurani láńbì kì í sọ̀rọ̀ àfáà kan níjọ́ wo làwọn Karl Marx tá a máa sọ wípé nínú ẹkọ́nọ́mì àwọn ni wọ́n dàgbà sókè níjọ́ wo làwọn Adam Smith dé tí kurani ti sọ láì mọ̀ iye ẹgbẹ̀rún ọdún sẹ́yìn tó ń jásí kí tá a bá tẹ̀lé tàbí ń sọ pé tá a bá táwọn olórí wa má lọ wo kurani dáadáa wọ́n ṣàṣeyọrí so kurani ti pè wá sí gbogbo èyí pé ẹ bá fẹ́ ṣàṣeyọrí òun ni ẹ wù ọlọ́run ní ẹ̀dà bí ẹ̀dá kí ìlú yẹn ó da ẹ̀dà ẹ̀kọ́nọ́mì ìlú yẹn dà lágbà tó bá da dáadáa àwọn ìlú míì oúnjẹ tẹ́ ẹ pòdúsì tó pọ̀ tẹ́ ẹ jẹ tó kárí ẹ wàá lè tà síta tá a bá tà síta yóò mú owó wọlé so àwọn nǹkan tá a ní so kó mọ̀ já sí wípé ká má dì má ká má dìpẹ́ǹdì jù lórí wípé gbogbo nǹkan tá owó sàmọ àkàn sàmọ consume ká jẹ consumer lásán ẹ kí ni wọ́n ń ṣe ní Amẹ́ríkà ẹ rà ẹ kí ni wọ́n ń ṣe ní kíní ẹ ṣe kí ni wọ́n ṣe ní ẹ rà ewu làwa wá ń ṣe Nàìjíríà ewu láàmú pè ní Nàìjíríà made tó ń jásí pé tá a bá ti lè ronú àní mú nǹkan gidi jáde nǹkan gidi tá a fẹ́ mú jáde yẹn nígbà tá a bá lò tó bá surplus a wà lè ta síta tó bá ta yóò kó owó wá fún ọrọ̀ ajé ìlú wa lábẹ́ fámṣú fi mọ̀nà kíbiya wọ́n kò lómi Baba, bàbá ọlọ́pàá ṣàjárí yín pé ẹ̀rẹ́ àkùn mo fẹ́ kẹ́ bá mi tún bá àwọn kan sọ̀rọ̀ so that àfọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi mọ́ èèyàn méjì tó bá ń du oyè tọ́lọ́ bá kárí àpẹ́ nìkan lọ jẹ́ wọn lọ́wọ́ sẹ́gun tó yẹ káwọn tó kó oṣù pé kán ní sùúrù kán á lọ́wọ́ kán jọ dọ́yẹ́pà níyàn pé ìlú la fẹ́ jọ túnṣe ni o tí kì í sàníyàn <laughs> pé mo ti jẹ gbèsè tani ọba ń san náà ní irú ẹni bí ò ní fojú ro ẹni ọba wọlé ẹ dákun ẹ bá wa bá àwọn tí wọn ò wọlé àwọn tí wọn gbégbá tí wọn tọ́lọ́wọ̀n kádàrá wọn pé tí wọn ò bá wọlé lọ́tẹ̀ wọn lè padà wọlé ńgbà míì kí wọ́n lè pọ́n ẹni tó wà ńbẹ̀ lọ́wọ́ kí ìlú lè bá ga sókè kọ́lá pé ojú kan náà lámà wa. alhamdulilayi ẹni tó jẹ́ president elect tí ó wọlé nínú ọ̀rọ̀ ìdìbò tó lọ yìí wọ́n make a statement kan nígbà tí òdìgbò wọn announce wọn nínú gbogbo àwọn tí àwọn jọ contest tó já sí pé ọlọ́run ò jẹ́ kí igbá náà já mọ́ wọn lọ́wọ́ gbogbo wọn làwọn pè kán wá kájọ ṣe ìlú sọ̀rọ̀ ẹgbẹ́ mi kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ pátì mi kọ́ lélẹ́yìí gbogbo wọn làwọn pè kí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dáa ni táwọn bá lò ọ̀dà àwọn àwọn tí wọ́n ń pè náà táwọn náà bá tẹ̀lé ọ̀dà tó jẹ́ sí bàbá fẹ́ jẹ́ kí ìlú ọ̀dà ìta ní ìdí ń bẹ̀ ní wípé kí ni o àfi ká fọwọ́sowọ́pọ̀ so anabi ni mathalu li mu'min fi tawadihin wa ta'atufihin wa tarawumi ka mathali li jasad tá a bá ṣe ra wa lọ́kàn idha shadda minhu 'udwun tada'a lahu sa'iru jasad bis-sahari wal humma tó bá yẹ kí a bá ṣe ra wa lóṣooṣù ọwọ́ àjọ ìnira tó bá bá lù àjọ mọ kínira rẹ̀ àwọn àmọ oògùn ọlá lò sí hmm. ìdẹ̀kùn tó bá bá lù àjọ jàǹfààní rẹ̀ àwọn àmọ bá ṣe mánéjì ẹ̀ tó ń jẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àwọn olórí wa nídìí òṣèlú kí wọ́n lọ́ọ́ mọ̀ wípé ntọ́lọ́hún torí ẹ̀ gbé wọn ṣe olórí wa òun ni pé kò lókun ọ̀rọ̀ ayín kò lókun mọ̀sẹ̀ ó lè ní àrò àyíyàtì so service ni o hmm. service ni o so ọlọ́run ẹ lọ́ọ́ kọ̀ dámà service ni pé ẹ fẹ́ ṣàfù àwọn aráàlú sayyidul qawmi khadim so tó bá jásí pé àwọn náà bá mọ̀ yìí pé wàhálà làwọn fẹ́ lọ ṣe kúrékú síjà ń para ẹni à ń jà à ń búra ẹni àmì òwọlé àbàjọba àwọn kan jẹ́ àkíníkan ìjọba yìí àníjó ṣeéṣe hmm. kúrékú sí ìwé tó wáyé pé lóòótọ́ torí àwọn aráàlú gbẹ bá lọbẹ kúrékú sí wàhálà ẹ sì lọ́mọ̀ yìí pé iṣẹ́ tẹ̀ ń lọ sí ń bẹ̀ iṣẹ́ kídímọ̀ yẹn pé iṣẹ́ bọ̀ yìí sin ìlú ni gbogbo ẹni tóun náà bá wá jó lórí tó yàn kọ́ lọ́mọ ìgbókò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tá wọ́n tó bá ti jẹ́ olórí tó ti já láṣẹ a kì í bínú jù fà wọ́n mọ́ra ẹjọ́ ṣe orí wọn lè fàbùkù kan lórí ìwọ lọ́wọ́ àfi ìgbé èmi sàti jọ̀gá ẹ̀ bọ́ síbi ẹja àjọ sí ibi ìnìwọ̀ wúlò sí ẹja lò síbi àlùkò àti òṣìṣẹ́ pé ni ọ̀wá mọ̀rọ̀ wọn ṣòro bẹ́ẹ̀ náà ẹ pé gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹjọ jòkúlẹ̀ bó la fẹ́ kí lu ìyọ̀dà tẹ́ ẹ bá fẹ́ lórúkọ orí tẹ́ táwọn ọmọ yín bá fẹ́ bórúkọ orí nìyí àfi kẹ́ yìí o ṣe rí àwọn tán tán yàn sípò bíbí yóò bá fi da látọwọ́ tí wọ́n wà láìra orúkọ wọn ní parẹ́ generation tí ń bọ̀ wọ́n máa ṣépele wọn. ọ̀rọ̀ lẹ́gbẹ́ yóò generation tí ń bọ̀ ọmọ bá máa ṣépele yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ yín yàn ìbánikẹ́ ẹja ní sùúrù ká fa àwọn tó kù ká fa àwọn mọ́ra ká ṣe é pé torí ìfẹ́ ìlú yìí ní ń bẹ lọ́kàn kálukú wa nítorí bá bù wọn ní ìwọ náà dájọ́ wọ́n wò pé ọ̀fẹ́ kó ṣubú torí tó bá ṣubú yóò ṣubú lé ọ ọlọ́run mọ́sàgbọ́dọ̀ nìkan kan ọlọ́run ní ìjẹ́ ọlànà Muhammad lọ́dọ̀ ọlọ́run aláìlá ilọ́lọ́ afáwọn akó torí pé ẹ tún máa lọ lẹ́yìn torí pé a pè yí pé ẹ ti ẹ̀ dáhùn yẹn ìyá wa alhaja wa Khadija suola láti Amẹ́ríkà àwọn náà tó wá fún yín ní kí ká fún yín ní ọ̀pá mẹ́fà kẹfì kúntàná ká fún yín kọlọ́ndà kọ́ musa fi àlùbáríkà sí ọlànà Muhammad lọ́dọ̀ ọlọ́run aláìlá ilọ́lọ́ ẹgbẹ́dání ẹ̀ yìí tán àgè sí ọ̀pá mẹ́fà lẹ́yìn asheikh lukman tefutu àwọn náà ni wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ látàárọ̀ kọlọ mọsàbà san wọn lẹsan rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ afa kó tó pẹ́ lọ ẹ bá ń fáwọn aráàlú nọ́mbà yín a lè rẹni tó fẹ́ béèrè béèrè lọ́wọ́ yín àbí ọ̀rọ̀ nípa ẹ̀sìn tí ò wọn ẹ bá ń sáré sọ nọ́mbà yín kó tó pa lọ sókè lọ́hùn. zero eight zero three hmm. four four four four one six one. zero eight zero three four four four four one six one. four four four four four mẹ́rin lọ́wọ́ àbẹ̀ <laughs> ìbéèrè pàtàkì ń bọ̀ wáyé lórí ẹ̀ ẹ jẹ́ àwọn gómìnà ọ̀hún gbọ́dọ̀ bá padà dídí sí èmi àtọmọ ẹlẹ́hà alájọ wọlé ẹ ṣe ẹ̀kú kalẹ̀. ẹ káàmọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm, mo rò pé ń gbádùn gbogbo bó ṣe ń lọ. ẹgbẹ́ ogun ọ̀rọ̀ táwọn afáwa Sheikh Dr. Lukman Tefutu tí wọ́n sọ fún wa lénìí hmm, nípa ọ̀rọ̀ aṣíwájú nípa ọ̀rọ̀ ntọ́ yẹ ká ẹ mójútó nínú ìlú gbogbo ẹ̀yin tọ́lọ́ yíyàn sípò ẹ dákun ọ̀rọ̀ ni wọ́n sọ yìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dákun YouTube ẹ tún lọ wo ohun tá a ṣe yìí ẹ lọ tún wò dáadáa Mm, ẹ lọ sórí Orísun kẹ bá wa kẹ bá wa kẹ bá wa fún ká kó lè dọ́dọ̀ gbogbo àwọn olórí wa wípé àwọn àfáà àwọn ń ṣe ní kìlọ̀ torí ń tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lọ àwọn náà nìyẹn ǹjẹ́ ẹ kìlọ̀ fún wọn ǹjẹ́ ẹ bá wọn sọ àwọn àfáà wọn ń bọ́ tí wọn kúrò lọ́rùn báyìí èyàn lórí lókù sí lọ́wọ́ o ẹ dákun ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ni kájọ mójútó lu wákìlù wa lè bá a dáa ọlọ́mọ ṣàṣẹ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. abala tó lórí ètò wa Ramadan Kareem la wà yìí tí èmi àti ọmọ ẹlẹ́yà àti àti máa ojú omi tó rọrọ̀ nínú ọ̀rọ̀ báwo lẹ́yìn obìnrin ó ṣe bẹ́yìn náà báwo kí nípa tí náà nínú ọ̀rọ̀ ẹ̀sìn àgbọ̀rọ̀ sọ pé akátá yín dànù torí pé ẹ nípa tó ṣe pàtàkì láti kó lónìí níta fẹ́ yanjú pẹ̀lú èmi àti Hajiya ọmọ ẹlẹ́yà òun náà ni nípa àwọn ìyàwó àwọn olórí wa tí wọ́n ń jẹ́ first lady torí olórí mi olórí mi ìdá o àmọ́ ìyàwó tó nílé ọ̀dà o fẹ́ kó tó bá ṣòfin kan lọ́sàn-án tó bá délé báyìí tí ìyàwó rẹ̀ bá ní wá ń bí mo gbọ́ ọdún rẹ̀ borí lórí tẹlifíṣàn lọ́sàn-án tó ń sọ pé kábàáyé tó bá rọ́ o mi ò faramọ́ o yóò dẹ̀ tún díjọ́ kejì yóò sì yí padà kódà àwọn èèyàn mi bẹ̀rù ìyàwó olórí débi wípé tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ ìyàwó ni wọ́n dẹ̀ sí irú ìwà lọ́wọ́ yẹ kí ìyá wa tẹ́ máa wù pẹ̀lú àwọn ọkọ yín tọ́lọ́ ń bá yàn sípò ájì Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala Muhammad wa ala alihi wa ashabi wa sallim. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá àlùbáríkà tẹ́ ẹ̀ mú ètò tẹ́ ẹ̀ dẹ́n rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́. Mo kí wa pé àtúnkù àjíjẹ tò ní Ọlọ́run yóò gbà ní ìbádà fún wa. Akú àtìlẹ̀ Ramadan insha Allah tó lérè. Gẹ́gẹ́ bí nǹkan tí Alhaji sọ ní ìsìn wípé ipò wo ló yẹ kí obìnrin wà nípò olórí. Ṣé pé tọkọ wa bá ti jẹ olórí? Ìsídà àbí ká jẹ́ first lady pé àwa náà lóbìnrin àkọ́kọ́ àwa nìyá àgbáyé so gbogbo àwa tí ọlọ́run bá bá wá fún ní opportunity láti jẹ́ ìyàwó olórí ìmọ̀ ìyàwó baálẹ̀ ìyàwó ọba ìyàwó kánsẹ́lọ̀ chairman local government lọ́kọ́ tiẹ̀ governor president àti àwọn ibi tó kù tá a ti máa ń jẹ olórí tá a fi máa ń wà nípò olórí lóbìnrin nǹkan àkọ́kọ́ tí n bá gbà wá nímọ̀ràn lé lórí lónìí ó ní wípé má ya obìnrin tó já sí pé yóò mọ òun ni yóò mọ gbé tribalism lórí ẹ̀yà àwọn eléyìí kò ń ṣe ẹ̀yà tiwa àwọn eléyìí wọn sí nínú ìjọ tiwa àwọn eléyìí wọn kì í sí nínú ẹgbẹ́ tiwa eléyìí ló bọ́kọ mi dùpò ojú ẹ̀ máa rí bẹ̀bẹ̀ tó bá wà nínú obìnrin bẹ́ẹ̀ kò dáa tó kò tiẹ̀ dáa rárá wọ́n ṣẹlẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní sil man qata'aka wa ahsin ila man asaa ilayk ṣòro àwọn tí wọ́n rò pé tó ń rí ní ọ̀tá ọkọ rẹ nígbà tọkọ rẹ ń dupò wọ́n lọ ń gbé àwọn kankan jáde láti fi bọkọ rẹ jẹ́ àbáwọn gangan náà tiẹ̀ fẹ́ lọ́kọ rẹ dìde níbi síìtì yẹn tọ́lọ́run wá gbọ́kọ rẹ borí ṣó mọ̀ pé àwọn yìí wọ́n gbìyànjú láti láti kọ̀yìn sí wọn ni ó ṣe láníkà ẹ̀ sílmọ̀n kọ̀tàkà ìwọ bá wọn ṣe ẹni tí ń yà ẹ́ dànù tó ń wọ́n sọ pé o ò jẹ́ nǹkan kàbí tí o fẹ́ kó jókòó ní tọ́lọ́run ti wá gbé ẹ gorí ẹ̀ bá a ṣe ìwọ ṣe dáadáa sẹ́ni tí ń ṣe sí wa àtọkọ rẹ wà á sẹ́ni ilé àmọ́ ní àṣà ilé ìka gbogbo ẹgbẹ́ tí ń ti aburú sí ẹ ìwọ máa fi dáadáa padà fún wọn ìyún ni pé obìnrin alálùbáríkà nìyẹn àmọ́ tó bá wà ní obìnrin tó já sí pé tọkọ bá ti dé ìwọ wọn máa kó o sí lórí ọ̀nà bó lẹ sọ pé ẹ fẹ́ dà yẹn ná tí ẹni àwọn Ìkòròdú la fẹ́ dà ẹ ẹ tiẹ̀ má lọ bẹ̀yẹn rárá kò tiẹ̀ possible ní ọkọ mi kí ló dé àwọn yẹn ò dìbò fún yín náà àwọn yẹn ò ṣe ti yín náà àwọn ah! even tọkọ rẹ bá sọ pé náà mi ò ní ṣe obìnrin gidi ànábì ni mọ̀rọ̀ àmì kò mọ̀ munkar fal yughayyiru bi yadihi aw bi lisani aw bi qalbi hmm. tó bá rí aburú tọkọ rẹ fẹ́ ṣe ìwọ gbọ́n yẹ kó pàṣẹ fún gbà ah, ẹ má ṣe bẹ́ẹ̀ obìnrin gidi behind every successful man there is always a woman a good one at that kò ń ṣe obìnrin lásán obìnrin gidi tí ó ní ẹ̀mí fúfúyẹ́ nípa ìdáríjì ni obìnrin gidi tí ó ní ẹ̀mí ìdáríjì obìnrin gidi tí ó lè tọkọ sọ́nà bọ́kọ bá tiẹ̀ ń wọnú igbó lọ kì í ṣe obìnrin ṣáá tó o bá jẹ́ ẹni tó ọkọ rẹ̀ wà nípò tó o ní sùúrù àti fi kó àwọn èèyàn jẹ o kì ṣe obìnrin gidi torí lẹ́yìn pé tó o bá ti tó o bá tó o bá ti bọ́ nínú ipò gbé o sí nínú àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìn mẹ̀sà bó níjọ níjọ ohun nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tún tẹ̀lé ta gbúdọ̀ bá lọ́wọ́ olórí ìyàwó olórí gidi asọ́bùr òun náà ni sùúrù torí wípé àtorí gbígbẹ àtorí tútù àtorí tó pé àtẹ̀yí tó jẹ́ pé nígbà tó dé ayé wọn ti tọwọ́ bọ̀ orí ẹ̀ ti dínkù lákàyè rẹ̀ ò pé nǹkan kan mọ́ àtẹ̀yí tó gbọ́n àtàlágbọ́n jù àtẹni tó gọ̀ àtẹni tó gọ̀ jù gbogbo wọn pátápátá ló wà lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin olórí bó o ló ṣe wá darí wọn ìsùbírù ọmọ ṣe sùúrù ni wàsọ́ọ̀bìrú ó tún mọ ọkọ wọn bẹ́ẹ̀ ṣe jọ mọ ṣe sùúrù ẹ jọ mọ lo sùúrù láàrin ara yín tán bá táwọn kan bá ń bínú lọ wọ́n máa wò pé àá èmi odidi ìyàwó olórí lẹ́nìkan fẹ́ ṣe kínní má jẹ́ kí inú bí ọ má jẹ́ kí ìjẹ́ àsìkò olórí yẹn ṣe ìtọ́ni tí mo ń bẹ lára obìnrin mo jẹ́ kó kọ mo jẹ́ kó kọ̀ǹtró ẹ̀ ìwọ ni kó máa kọ̀ǹtró ẹ̀ gbogbo ìgbà pẹ̀lú sùúrù obìnrin míì tó bá ti dépò olórí tọkọ rẹ̀ bá ti dépò olórí báyìí àwa tó sẹ́rẹ̀ á ní ha mi máa pẹpẹ everybody wọ́n máa gbà sórí ẹni tó lágbára òun lẹni tó rí ìbínú tí ó jà wọ́n àmọ́ ìgbà tó dépò olórí yẹn ni kó mọ̀ ṣe bí ọ̀lẹ wọ́n mọ̀ pé o lè ṣe o wọ́n mọ̀ pé o lè dá lérú o wọ́n mọ̀ pé o lè bínú kílẹ̀ ó ya wọ́n lè mọ̀ wọ́n mọ̀ pé o lè pàṣẹ fọ́kọ ẹ̀ kó ṣe nǹkan aburú àmọ́ obìnrin gidi tí ó jó obìnrin àlùbáríkà yóò lò sùúrù obìnrin tó bá wá jẹ́ ìyàwó olórí nínú nǹkan míì tó nílò láyé òun kò jẹ́ ní tó jó ní aládùá ipò tọkọ rẹ̀ wà ní kìí ṣe òun nìkan wọ́n pọ̀ gan-an kìí ṣe àwọn tó tún wá jáde pẹ̀lú ọkọ rẹ̀ tán bá dúnyẹ̀ nìkan lọ̀tá ọkọ rẹ̀ àmọ́ àdùá ahù sayful mu'min àdúrà ni wọ́n fi jagun tó ọmọ fi sọ́pọ́ọ̀tì ọkọ rẹ bọ́kọ ba bá jáde lọ fàdúrà tí bóyá òun sọ fọ́kọ rẹ pé à ẹ má ṣe aburú nípa ẹ má ṣe aburú sílùú ẹ ṣe dáadáa fún olùkọ́ wá gbọ́ ò nídìí àti bàjá gẹ́gẹ́ bí ìyàwó lórí àti ìyàwó mùsùlùmí gidi àbí ìyàwó tó lẹ́kọ̀ọ́ àdúrà ni ẹ ọlọ́run dákun bá ń tọ́ sọ́nà ìwọlọ́ba tó tà nábì Muhammad sọ́nà bá ń tọ́kọ mi sọ́nà ìwọlọ́ba tó lànà fún Musa bá ń lànà fọ́kọ mi jẹ́ kó mọ tó kàn má jẹ́ kí ó ṣiṣẹ́ burúkú tí ó wàá pa àwọn ọmọ mi lórí lọ́la torí pé ẹ̀tẹ́ bá wo wàhálà àwọn obìnrin ní sí most of àwọn olóṣèlú abẹ́ alágbára àbí nǹkan kan tí wọ́n bá ti lọ bí àgbáre ẹ̀yìn ìyá ní ó àwọn ọmọ yóò mọ̀ wá jẹun táwọn ọkọ yín ti ṣe omi ìyẹn máa wá máa pa wọn lórí kómi burúkú mọ̀ bá pọ̀ ọmọ rẹ lórí má ṣe jẹ́ onísùúrù tààrà kò sì jẹ́ aládùá dóní sùúrù kó sì tún jáládùá eléyìí ní ìmọ̀ràn fún gbogbo ìyá wa tọ́lọ̀ ń yan ọkọ yín sípò ẹ dákun ẹ já kún àwọn ọkọ wa lọ́wọ́ lórí dáadáa ẹ já kún wọn lọ́wọ́ lórí kí wọ́n lè bá a láṣeyọrí ẹ já kún wọn lọ́wọ́ pẹ̀lú àdúà ọlọ́wọ́ pọ́n ní kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wàlálà hawla wàlá kúwọ́tà ilà abilà ilà ìlú yóò ní bàjẹ́ o ìlú yóò sì ní dàrú o gbogbo aláàláṣeyọrí ń bẹ gbogbo ẹ̀yin obìnrin tọ́lọ́ yín yàn sípò náà tẹ̀yìn tẹ́ ẹlòmíì tí obìnrin míì di kánsẹ́lọ̀ obìnrin míì di chairman gbogbo obìnrin náà tọ́lọ́ yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run ó ṣe dára fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ pé ẹ̀rí ẹ̀kọ́ kan àbí méjì ẹ̀rí mú lónìí lórí ètò wa tòní ta kù ní Ramadan Kareem pẹ̀lú ògo ọlọ́run ṣáàlá ọlọ́la láti máa pàdé lórí ètò yìí kan náà tí ẹ bá wá fẹ́ bá mi dòwò pọ̀ abẹ́fẹ́ ẹ̀yin náà fẹ́ dáṣètò yìí ẹ pẹ̀lú sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi zero eight zero two three zero five five zero eight six a nídìí ẹ̀bùn sí lórí ètò yìí o a nídìí ẹ̀bùn sí a sì kí àwọn tán ti ń dúró tì wá bàbá wa Professor Ahmad bin Salahuddin àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìyá wa kọ́lé towó ìyá wa Khadija Ṣóọ̀lá láti lọ Amẹ́ríkà ìyá wa alhaja wa Kudrat Junaid Abdulsalam mo dúpẹ́ pọ̀ ẹ ṣeun gan ọlọ́wọ́n ọba àdúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yìí o alhaja náà alhaja Ọ̀yáṣípẹ̀ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ọlọ́wọ́n ọba asan ilẹ̀ sàn rí ọlọ́nà Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n lálẹ́ haula wàlàkù alhaja wa Mansuratu láti lọ Abẹ́kúta Mansuratu lọ́wọ́ tóyìn láti Abẹ́kúta ọlọ́wọ́n ọba wa pẹ̀lú ọlọ́wọ́n ní fi yín sílẹ̀ ọlọ́lá haula wàlà quwwata illa billahi ilẹ̀ àríyá pẹ̀lú ògbọ́n insha Allah lọ́la àwọn lọ báyìí a tún pàdé pẹ̀lú ayàtà láfíà lọ́la mọ́ àsálàm wa ilal liqa.